ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa yorùbá. èyí ni ìròyìn ojoojúmọ́ ti olómìnira IYPDRY òní ọjọ́bọ̀ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù ògún ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. àti kí gbogbo ìjọ ènìyàn yìí lè mọ̀ pé olúwa kì í fi idà tàbí ọ̀kọ̀ gbani là nítorí pé ti olúwa ni ogun náà yóò sì fà ọ́ lé wa lọ́wọ́. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ti jáde kúrò lára nàìjíríà kì í ṣe ara nàìjíríà mọ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira àṣejọba ara ẹni òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí yorùbá kingdom yorùbá nation yorùbá land yorùbá country kò sí ìpínyà kò dẹ̀ sí division ní ilẹ̀ yorùbá under democratic republic of the yorùbá dry ni gbogbo wọn wà. ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin àgbẹ̀ ẹ má ṣe gba irúgbìn gmo lọ́wọ́ ẹnikẹ́ni ọ̀nà mìíràn láti pa àwa aláwọ̀ dúdú run ni àìsàn oríṣiríṣi ni irúgbìn yìí yóò fà sí àgọ́ ara ẹni tó bá jẹ ẹ́ bẹ́ẹ̀ sì ni ẹni náà kò ní lè bí ọmọ mọ́ àti wípé ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn yìí sí yóò di aṣálẹ̀ tí kò sì ní lè mú èso jáde mọ́ fún ìdí èyí ẹni tí ọwọ́ ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá bá tẹ̀ ẹ̀sùn ìpànìyàn ni o nítorí náà à ń rọ gbogbo ẹ̀yin indigenous yorùbá people iyp ti democratic republic of the yorùbá dry wípé ibikíbi tí ẹ bá ti rí ẹni tí ó bá gba irúgbìn yìí tàbí ẹni tí ó fún wọn ẹ bá wa ya àwòrán wọn àti ẹni tó fún wọn àti ẹni tí ó gbà á apànìyàn ni àwọn méjèèjì ẹ tọ́jú àwọn irúgbìn àbáláyé tí ó wà lọ́wọ́ yín ìkìlọ̀ fún gbogbo iyp ẹ má ṣe gba abẹ́rẹ́ àjẹsára fún ibà màléríà ẹ lo àgbo ìbílẹ̀ ẹ má lo ayédèrú oògùn ibà ẹ má ṣe darapọ̀ mọ́ ọmọ ológun ilẹ̀ gẹ̀ẹ́sì ẹni tí ó bá darapọ̀ mọ́ wọn ti pàdánù jíjẹ́ ọmọ yorùbá kókó inú ìròyìn náà. igi ọ̀pẹ olórí púpọ̀ ní ilẹ̀ yorùbá. lábẹ́ àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ni. ilé ẹ̀kọ́ ọ̀fẹ́. ojú olè rèé ààrẹ àwọn gbéwìrì. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí a bá ń sọ̀rọ̀ nípa ìran tí Olódùmarè dá ní àrà ọ̀tọ̀ ipò kínní ni ìran Yorùbá wà látàrí ohun àrà tí Olódùmarè dá sórí ilẹ̀ Yorùbá láìpẹ́ yìí ni a gbọ́ nípa igi ọ̀pẹ kan tí ó ní orí márùndínláàádọ́ta tí a bá wo igi náà láti ìsàlẹ̀ ọ̀kan ṣoṣo ni ṣùgbọ́n nípele nípele ló wà ní apá òkè. gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ wípé igi yìí kì í so ẹ̀yìn ṣùgbọ́n ìkín ifá ló máa ń so ìkín ifá ni àwọn baba ńlá wa máa ń lò láti dá ifá. ṣùgbọ́n ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn òyìnbó amúnisìn yìí ti ṣàwárí ibi tí igi yìí wà. a tilẹ̀ tún gbọ́ wípé wọ́n gbé àwọn irinṣẹ́ wá síbẹ̀ èyí tí wọ́n lò láti fi mọ iye tí igi náà jẹ́ paríparí rẹ̀ wá ni wípé gbogbo èso tí wọ́n bá ní ìdí igi yìí ní ọjọ́ náà ni wọ́n kó lọ. àwa ọmọ Yorùbá àkókò ti tó láti jí lójú oorun wa púpọ̀ àwọn ohun àrà mẹ́ẹ̀ẹ́rírí bí eléyìí ló wà lórí ilẹ̀ wa tí àwa tí a ní gan kò sì mọ̀ débi wípé a ó mọ ìwúlò rẹ̀ ṣé ẹ rí bí àwọn amúnisìn wọ̀nyí ṣe ń kó àwọn ohun ìbílẹ̀ wa lọ tí wọ́n sì ń fi ayédèrú tiwọn rọ́pò fún wa ṣùgbọ́n kí a dúpẹ́ lọ́wọ́ olódùmarè tó gbé ìyá wa modúpẹ́ ọlá onítìrí abíọ́lá dìde láti gbà wá kúrò lọ́wọ́ àwọn amúnisìn wọ̀nyí nítorí náà àwa ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people iyp ẹ má jẹ́ kí a gba ìgbàkúgbà láti ọ̀dọ̀ ẹnikẹ́ni èyí tí ó lè mú kí a máa gbé àwọn ìṣẹ̀ǹbáyé wa lé àwọn àjòjì lọ́wọ́ tàbí kí a máa fi àṣírí rẹ̀ hàn wọ́n ju gbogbo rẹ̀ lọ ẹ jẹ́ kí a ní ìfẹ́ ara wa ká sì fi ìmọ̀ wa ṣọ̀kan nítorí pé ìfẹ́ ni àkọ́já òfin. a dúpẹ́ lọ́wọ́ adániwáyé tó sọ ohun gbogbo di ọ̀tun fún wa ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the Yoruba dry tí a bá wo orílẹ̀-èdè agbésùmọ̀mí nàìjíríà tí a ti kúrò a ó rí bí ètò ẹ̀kọ́ wọn ṣe mẹ́hẹ. púpọ̀ ọmọ tó yẹ kó wà ní ilé ẹ̀kọ́ ló rìn káàkiri ìgboro nígbà tí àwọn òbí wọn kò rí owó iléèwé san àwọn ìjọba tó jẹ àǹfààní ilé-ẹ̀kọ́ ọ̀fẹ́ ṣe ni wọ́n gun àkàbà tán tí wọ́n gbé e kúrò kí ọmọ ẹlòmíràn má bàa ní oore-ọ̀fẹ́ sí i. àwọn tó sì tún wà ní ilé-ẹ̀kọ́ ọ̀hún ń kọ́ ṣebí ẹ̀kọ́ àdàmọ̀dì náà ni wọ́n ń kọ́ wọn ẹ̀kọ́ tí kò wúlò lẹ́nu iṣẹ́ nígbà tí wọ́n bá kàwé tán bẹ́ẹ̀ sì ni wọ́n ń san owó gegere a ò rórun fáyọ̀ bí ò ṣọpẹ́ àwa ọmọ yorùbá olódùmarè ti mú ìgbà ọ̀tun dé fún wa gẹ́gẹ́ bí màmá wa modúpẹ́ọlá onítìrí abíọ́lá ṣe máa ń sọ fún wa wípé ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá DRY. Ọ̀fẹ́ ni ilé-ìwé láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ìpele ìgboyè kíní ní fásitì. Ẹ̀kọ́ tó yèkoro ni àwọn ọmọ wa yóò gbà pẹ̀lú àwọn olùkọ́ tó yọrantí. Kò sí ẹ̀fọ́rí owó iléèwé fún àwọn òbí mọ́. Ohun gbogbo ti dìrọ̀rùn èèyàn bí ìgbín ní he ìgbín ẹni bí ahun ní ráhùn he o láìpẹ́ yìí ni fọ́nrán kan tó ti fi ìgbà kan jarun ìròyìn lórí ẹ̀rọ ayélujára tún padà jáde o níbi tí a ti rí ọ̀kan lára àwọn olóṣèlú ìlú agbésùnmọ̀mí nàìjíríà tí orúkọ rẹ̀ ń jẹ́ Umar Ganduje tó ti ń gba owó ẹ̀yìn èyí tí àwọn àgbà ìyà aláìnílàákàyè kan wá wò wípé arákùnrin olórí àwọn gbéwúrì yìí gan ni oyè tọ́ sí ní ilẹ̀ yorùbá ṣé àtẹnujẹ náà ló wá kó gbogbo làákàyè ẹ̀yin ẹ̀bà tí ẹ pe ara yín lọ́ba ilẹ̀ yorùbá tó báyìí àkọ́kọ́ umar ganduje kì í ṣe ọmọ yorùbá báwo ni oyè yorùbá ṣe wá di ti ọmọ fúlàní ẹ̀kejì ni wípé ẹ pe oyè náà ní oyè ààrẹ àfìwàjòyè ṣé ìwà gbígba owó àbẹ̀tẹ́lẹ̀ yìí náà ta ló wá ba ayé yín jẹ́ tó báyìí náà ẹ̀yin ọ̀dàlẹ̀ wọ̀nyí ní ayé àtijọ́ kí àwọn baba ńlá wa tó lè fi ẹnìkan joyè láàrin ìlú wọn yóò ṣe ìwádìí ẹni náà dáadáa àti pé ifá ni yóò mú ẹni tí oyè bá tọ́ sí i ṣùgbọ́n ṣe ni ẹ̀yin àgbà aláìníròónú yìí dojú gbogbo rẹ̀ bolẹ̀ tí ẹ sì bà orí àpèrè àwọn bàbá yín jẹ́ nítorí owó àti dúkìá tí ẹ máa padà fi sílẹ̀ báwo ni ẹ ò ṣe ní fi olórí àwọn ọlọ́ṣà jẹ oyè nígbà tó jẹ́ wípé irú kan náà ni gbogbo yín ẹ̀ta ìran yín púpùlà ní bẹ́ẹ̀ ni ẹ sì ń ba orí ìtẹ́ àwọn baba ńlá yín jẹ́ ṣùgbọ́n a ti dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá wa tó ṣíjú àánú rẹ̀ wò wá nípasẹ̀ màmá wa ìyáàfin mo dúpẹ́ ọlá onítìrí abíọ́lá tí kò fi ti àwọn òpònú ọba wọ̀nyí ṣe àwọn tí olódùmarè fi sí ipò àṣẹ ṣùgbọ́n torí àtẹnujẹ wọn wọ́n lọ kó ara wọn sábẹ́ olóṣèlú ṣebí àwọn yorùbá sọ wípé ibi tí a bá ti pè ní orí ẹnìkan kì í fi tẹ̀lé o ó mà ṣe o ọba mìíràn kò lè pàṣẹ ní inú ilé rẹ̀ débi pé yóò pàṣẹ ní ìlú fún ìdí èyí a tún fẹ́ fi àkókò yìí rán yín létí wípé kò sí ọba kankan ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá mọ́ o kí oníkálukú yín tètè máa ronú ibi tó máa sá lọ nítorí pé a ò tún ní jẹ́ kí ẹ dá wa padà sóko ẹrú mọ́ gẹ́gẹ́ bí màmá wa ṣe máa ń sọ fún wa wípé ọmọ aládé ni gbogbo wa ẹ má tàn wá jẹ mọ́ o ojú wa ti là kí a tó máa lọ. ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn lẹ́ẹ̀kan sí i igi ọ̀pẹ olórí púpọ̀ ní ilẹ̀ Yorùbá. lábẹ́ àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ohun tí a gbé yẹ̀wò lónìí ni. ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ ojú olè rèé ààrẹ àwọn gbéwìrì a ò rí jù báyìí lọ lónìí ẹ kú kalẹ̀